lọ́nà a ní ká ṣeré jáde níbo ni ká lọ. ẹ ẹ jẹ́ ká lọ sí shopping mall. láàrin ọ̀làrin iwájú ẹ èwo ni shopping á lọ ra nǹkan kan náà kákan ṣeré jáde let us have fun. ẹ a lè lọ síbẹ̀ yẹn náà náà ká lọ ṣeré kò dìgbà tá a bá lọ fún shopping. ní ẹ ṣe tí ò ń ṣe amusement park. Um, ìgbà yẹn lọ́la. láti inú mi ò fara mọ́ pé ká lọ fún shopping now after all we have clothes bag shoes kí là ń wá kiri ẹ ká lọ bí àtàbá ti wọ mọ́tò bí àtàbá ń lọ àmà àwọn àbùtà máa lọ. Ah, tí wọ́n tún sọ ìtumọ̀ àìwá interesting a máa fi gbogbo lé ilẹ̀ a gbé mọ́tò a máa drive lọ síbi tá a mọ̀ ah that's not that's not logical that's not good enough. ọ̀dà ìbúra kí ló rò. Hmm, hmm kí ló ṣe àwọn ti jókòó yẹn sọ ọ là ń lọ. <laughs> dáàdì èmi ò mọ ibì kankan <laughs> lẹ́yìn kémi ò lọ sọ́jà kémi ò ra nǹkan ọbẹ̀ kí n sì délé kí n sọ ọbẹ̀ èmi ò mọ ibì kankan. ẹ ẹja kú ṣe lọ sọ́jà àgbà náà. ọjà bíi ti báwo láti ah, ẹ̀fọ́ ni <laughs> ọjà kẹ. Ah, ah, ọjà ọjà bíi ti báwo àfi bàbá lọ wo fíìmù bóyá ká lọ sí national theatre kárẹ̀ wo fíìmù àwọn Ògúndé àbí bàbá Àgbàkò. <laughs> yeah that is cinema she's right Oh, wà okay. ẹ ṣe cinema ẹ ṣe cinema. ẹ bá wọrí ọ̀rẹ́ yín ti yé mi. ṣé ikọ̀ náà ni àbúrò ẹ̀ ń sọ kàṣà lọ wo fíìmù ni sori àwọn sinimá ìgbàlódé kan ti wà ń sìn yàtọ̀ sí national theatre àwọn gbogbo àwọn eré alágbèléwò báyìí náà a lè wò wọ́n bẹ́ẹ̀ yàtọ̀ sí tọ̀wọ̀n tàgbákò tí ó ti mọ́ wọn lára. fíìmù ni a máa lọ wò báyìí eh, not bad not bad ó dáa Deborah ìwọ kúkú lọ pàrọ̀ aṣọ àbí òṣàlè wọlé tẹ̀lé wa àbí àwọn àwọn aṣọ tó tiẹ̀ ń wọ̀ yìí gan-an wọn nítumọ̀ ẹ oṣooṣìṣẹ́ aṣọ la rà fún ẹnu ilé òní wọ̀ wọ́n a máa wọ àwọn aṣọ arúgbó nu ilé àbí tóbi bí yẹ̀rì. ẹ jáde sẹ́ńlẹ̀wé lè lọ ni. ilé ò lè jáde kò lè lọ tó ti ń wo sinimá. sẹ́mẹ̀mọ̀. o sori nǹkan tí àwọn wọ̀ sori lè sìn tata jeans ni òun yẹn bomb shot rán wọn kan báyìí ni èmi ò lè wélé bí n bá tiẹ̀ wá wélé ilé ti yà èmi ò lè wọ̀ yìí. designer na. ee lè tẹ ìta tí yá kà lè wọ̀. kódà ṣáà wá àwọn ọkọ̀ kúrò ní tòbí tó wọ̀ yìí tó ti gbọ́. jẹ́ ẹ pẹ́ mọ́ mi. Dọ́tọ̀ ọ̀nkú tó bá ti jáde kẹ́ lọ rí dókítà Ṣẹ́gun. hello sweetheart wọn ti attend sí mi o ẹ ó kù díẹ̀ ẹ mo máa rí wọn kí ló ń tó ń pè mí náà ṣe ti mi ni ṣe bá àwọn ọmọ ẹ wà nílé àbúrò ẹ dẹ wà nílé so kí ló ń pè mí <laughs> mo ti gbọ́jọ́. I love you too. I'll soon be home, huh? All right, darling. Um... ewu gangan ló lóun wá mẹ. ẹrù ọmọ ò tí ì pé yàn breast pumper tí mi bá sí dé a máa dey pump breast milk àjẹgbé sínú kìdí fọmọ wọn mà sọdọ tọmọ bá ti fẹ́ jẹun tí ìsìnlẹ ẹ máa fi ìdẹ. lórí Google náà eh. ọmọ rò pé ó ti ra àwọn nǹkan sílẹ̀ náà hàn ní. Eh, kò ì pé ẹ̀rọ mọ̀ pé kò tí ì pé. ok eh, èmi náà ọmọ kan ti máa ṣe máa fúnra mi lọ sí store máa wo gbogbo nǹkan tí má lè rí máa ra wọn but oní breast pump pie ni mi ò sure torí mi ò mọ orí tó ń wá. ah i'm not feeling too okay. kí ni ẹ mi mọ ní kókó snap lẹ́yìn mi sí like ẹ mọ̀. lẹ́yìn. wo rọ́ọ̀bì yẹn kọ́ di the robin do anything i don't know. easy. Ah, ọ̀rọ̀ rà. ṣé wàá báyìí àbí wàá ra jókòó padà. Ah! sí i. Ah. bóyá just manage your sense of for the day o láti dìde o dìde o dìde. jẹ́ kí n pè é jẹ́ kí n kẹ́ẹ̀tì láàrin láàrin láàrin ṣé o wà o wà mú àbúrò rẹ̀ o lè tó bẹ́ẹ̀ ẹjọ́. ṣe rí àná tí ẹ pè mí yẹn mò attend sí emergency patient kan ni so mi ìdẹ̀ lè kúrò ń bẹ̀ reason yẹn tí mi ṣe lè wá sí clinic mọ́ lánàá. ẹ wo èmi tiẹ̀ wà bínú rárá tí mo ti rí yín ibi bá mi wà látànà bá ṣe dé báyìí tó ti wọnúlé ẹ jọ dókítà ẹ ṣáà bá yọjú sí báyìí ọkàn mi balẹ̀ báyìí tí mo ti rí yín. ok ok ọ̀rọ̀ yín ti yé mi ẹ fẹ́ kó jẹ́ pé mi náà ni màá tẹ̀ sí màdàmà bí. bẹ́ẹ̀ ni mm mo understand ṣe rí naturally tí mi bá sí ní clinic naturally àwọn ilé náà ká ju ẹ. wọ́n ti ẹ̀ gbìyànjú kan náà wọ́n gbìyànjú lọ́dọ̀ yìí ṣùgbọ́n wọ́n ṣe mọ àwa ti mọ ọwọ́ yẹn ti mọ ọwọ́ àwa náà. wọ́n ti understand ẹ ẹ as it is ẹ ṣe rí mi yìí láyọ̀ náà máa bí. àmín. ẹ ní agbára ọlọ́run ẹsẹ̀ wọn tí wọ́n fi rìn débi báyìí ẹsẹ̀ wọn náà máa fi padà sílẹ̀. àmín. lágbára ọlọ́run ẹ jẹ́ kí n yọjú sí wọn. ok doctor. ẹ máa ṣe lágbára ẹ̀ ok. ṣó ti bímọ. ẹ kò ì bímọ ẹ kò ì bímọ. ṣé dókítà ti dé. ẹ dókítà wà pẹ̀lú ẹ̀ ń bẹ̀ wọ́n jọ wà ní tíátà ń bẹ̀ ni ẹ kí ló ti wà wá pẹ́. mo ní kí Deborah bá get one or two things tá a máa nídìí bíbá yìí. ṣé àwọn mi ti bímọ. rárá wọn ti bímọ ẹ máa ní láti ní sùúrù ẹ ṣe kò ṣáà sí problem kankan. ẹ wò mò ń bọ̀. doctor ẹ kú iṣẹ́ lọ báwo wá ni. Um, kò sí problem at all ẹ fọkàn yín balẹ̀ but um, ẹ rí mi nínú ọ́fíìsì mi right away. nísìn yà ọ̀dà. ṣé kí ni náà tẹ̀lé mi. ẹ ẹ Mr. Wale Williams ṣe rí condition ìyàwó yìí ẹ̀ ó critical. wọ́n ti try gbogbo possible best tí wọ́n dún ní dé labour wọ́n ti push títí títí tí débi wípé wọ́n ti ń lo strength but nǹkan tí a lè ṣe láti lè fi save life ìyá àti ọmọ ni pé ká ṣe cs fún un. cs. exactly. kò sí nǹkan kan tó lè ń bẹ̀. Ah, cesarean section. nǹkan tí a lè ṣe ni láti lè fi oh. save life. cesarean section. Huh? Ah ṣé pé lọ́ládé ò lè dá ọmọ ibi. yá yá wọ́n ti lose uh, ọ̀pọ̀lọpọ̀ uh, energy gan yá. <sighs> Ah, ah, ah, ó dà dókítà tó bá yẹ pé solution nìyẹn ó yà. Mm-hmm, ìyẹn ń ṣe problem but ẹ máa ní láti deposit uh, three hundred thousand naira ká tó bẹ̀rẹ̀ anything pẹ̀lú ṣé mo pé private hospital ni báyìí owó dẹ̀ la fi rán tí. ẹ ẹ eh, eh, owó yẹn kọ́ ni problem doctor tẹ ẹ bá máa fún mi ní document kí n sign kẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́ kò sí problem owó yẹn á problem lówó tẹ́yìn rò pé kò ń ṣe problem ẹ̀ immediately tẹ́yìn bá ti sanwó máa fún yín ní document tẹ́ máa sign abẹ́rẹ́ iṣẹ́ pẹ̀lú ìyàwó yín that's all. <sighs> ṣé mọ̀ pé kò ń ṣe nǹkan tí mo rò ti tẹ́lẹ̀. sure. and ẹ eh, eh, mọ̀ a lè má gbèrò owó bẹ́ẹ̀ káàkiri. exactly. but um, well ẹ jẹ́ kí n sáré lọ kí n kábọ̀. ẹ má jẹ́ kó pẹ́ ẹ ò ní ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ rán ẹ sílé tó bá wọ́n ní yàrá wa wardrobe eléyìí tọwọ́ ọ̀tún báyìí tó bá ṣe àwọn ibi tí wọ́n kó àwọn inner mi sí tó bá tọwọ́ wọnú ẹ̀ báyìí wàá rí nylon bag kan owó ló wà ń bẹ five hundred thousand naira wàá wá yọ three hundred thousand ọ̀kadà mo fẹ́ kó gun kó sáré lọ kó sáré dé báyìí délé ilẹ̀ ọ̀yà má pẹ́ má pẹ́ jọ̀ọ́ fi ọlọ́run. ẹkọ àtàárọ̀ báwo wà lára màdàmú. a ṣì wà lẹ́nu ẹ̀ kọ́nà bá a sọ̀wọ́n láyọ̀ àtàláfíà ni o. àmì ah, mi bá mi. lágbára ọlọ́run ni wọ́n bá ti ń forúkọ ọ̀tún kúnlẹ̀ ni wọ́n máa fi tòsí dìde kò ní le kò ní sí láburú lágbára ọlọ́run ẹ kí lẹ wá mú nísìn àǹtí Lánre ẹ àǹtí Lánre àǹtí Lánre. Lánre o ṣe ń ṣe báyìí ńbo lo wà ńbo lo wà gan-an. ẹ lò ó ọ̀tá mi ọ̀kadà náà ni mo wà ní ìsirò ọ̀kadà ni. òṣèbà ló rọ ọ̀kadà ọ̀kadà tán títì ni. àbí ṣé kí n wọ mọ́tò ni. jọjọjọ Lánre Lánre jọjọ Ọlọ́run fi bẹ́ẹ̀ má wọ mọ́tò má wọ mọ́tò. pé ọ̀kadà any amount. kó má gbé bọ̀ jọjọjọ ọlọ́run fi bẹ́ẹ̀ jọjọjọjọ jọ lárin. mo ti gbọ́ mo ti gbọ́ ọ̀kadà náà ni mò ń dúró dè. all right all right o ṣe. okay sir. ń ṣe báyìí náà. ètò ìsáré ìsáré ìsáré ìṣe kíá ẹ̀gbọ́n èèbò Dubai ju báyìí lọ àǹtí ẹjọ́ èèbò ẹjọ́ wa láyé o. hello láàrin ibà ló ṣe ń wà báyìí níbo ló wà báyìí níbo ló gbé fóònù sí látàárọ̀ this is not nice wọ́n fẹ́. ẹ ẹ wo ẹ ṣe àbúrò rẹ ń fọ̀rọ̀ o àbúrò yìí kọ́ o. ẹjọ ta ni mo bá sọ̀rọ̀. àbúrò yìí ti fẹ́ kú dànù bí i ọtí ní accident o. what accident níbo. ẹ ẹ bolúwájí street bolúwájí. ó dà ẹjọ níbo gangan báyìí ni ọmọ ẹjọ hold on ẹjọ nurse. nurse please. Uh, àbúrò mi tí mo ní kó lọ bá mi mú wá òun lọ sọ pé ó ní accident yìí sí lórí ọ̀kadà èmi náà mo fẹ́ jẹ̀bá lọ́bẹ̀ ni mi ò mọ bó ṣe pọ̀ tó ẹ bá mi sọ fún dókítà pé mo padà bọ̀ ń sìn láìpẹ́ yìí. Hi, yo. Anyway, where's Sister Deborah? Ah, ah, mo rò pé o Deborah burú tẹ́wẹ̀. ìjọ òní mo lọ aṣọ tí dèbò aṣọ pé mo wá gbáyọ̀ nínú ilé ṣé èmi gbogbo aṣọ tẹ̀mí wọ̀ ṣé èmi mo lọ aṣọ rí tẹ̀mí fi wá gbáyọ̀ nù àbí àbí àbí Deborah ti rè sa èmi ayọ̀nù kí ló fẹ́ fẹ́ ayọ̀nù ṣe. àǹtí Deborah ńkọ́. ṣé Deborah náà lọ bèrè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ tọ́jú ẹ̀rí gbà yìí ọmọ pààyàn lẹ́rìn Deborah lọ fẹ́ bèrè lọ lọ gbé dictionary jáde lọ Deborah ti jáde ó lọ ra ta fẹ́ jẹ. ẹ wá wá wá wá ẹ sọrí kò dáa bí wọ́n nìkan ti lọ déjú mọ́nú ilé nígbà tó yẹ pé èmi nìkan mọ̀ wá ń bí ìwọ náà ó gbé sí à ọjọ́ kò àjọ máa dọ̀wẹ́ kẹ̀ irú àwọn ọmọ mi ní ìsìn tán kọ́ ọmọ bọ̀ ńlé bó bá ṣe bẹ jìnnà bí ní àbí mẹ́ta bá ṣe ṣe kíní tó kọ àwọn ọ̀rẹ́ rẹ wá tí wọ́n jẹ síkìn tẹ́tù máa ń kára tátù máa ń kára tátà fáwọn èèyàn káàkiri tákù ìpàṣọ àwọn játa ó wá àwọn onífújì gbogbo wọn tí wọ́n wá jẹun. <laughs> no are you talking to me kí wàá jókòó tí yìí. ẹ eh, kí ló lè dé. tí bá jókòó dẹ̀ máa jókòó. ah ah ngbà. ẹ̀rọ ìbáyìí. bá a ah, kíni nígbà tó ẹ ti ẹ serious. ìgbà yìí. Ah. Ah. mọ ọmọ tí díẹ̀ dàbí agolo rọ́ọ̀bù èmi ló ń bá ah. àbá rẹ òyà ni ewúlá kò sí gan ìgà mélòó gan lọ ní tọ̀tọ̀ wa ń ga pàṣẹ mi bíbá yìí ṣé ìwà onígẹ náìsì gan nígẹ jù ọ lọ ti ń sakó ọkọ̀ oúnjẹ wájú o oúnjẹ náà bẹ wájú tí ó tí ó tí ó tọ̀tọ̀ kàn ó. dojú kejì ayé dorí kodò kò sómi kò sẹ̀jẹ̀ o. Olódùmarè máa ṣọ́ mi o bàbá ogun ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ o ogun abẹ́lé abẹ́lé agbára ìlú ìkọ̀kọ̀ agbára abẹ́lé ẹ pẹ̀lẹ́ a ní kẹ́ sùúrù ẹ ṣe rí i pé mo rọra ń ṣe ni ogun yìí kankan agbára abẹ́lé. ọmọ ẹ ti fara balẹ̀ ẹ tẹ̀ wọ́n wọ́n wá ṣe lé. ẹni sùúrù. kí ni mi ó ta mí ó ta mí ó ta mí. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní sùúrù. ẹ kú ṣe ẹ jọ báwo lára àbúrò mi ṣe ṣe sí báyìí. ààrẹ ti ń balẹ̀ òun náà là ń tẹ̀sí lọ́wọ́ ẹ ẹ ṣàfọkàn yín balẹ̀. all right ẹ kú ṣe thank you. hello ẹ uh, Deborah ẹ uh, báwo ni kí ló ṣẹlẹ̀. ìgbà yìí ọlá ṣe kí ni yọ̀ṣubú níbo ni wọ́n wà tó fi ń yọ̀ṣubú báwo ló ṣe máa yọ̀ṣubú ọ̀dà ọ̀dà wà ṣé kò pọ̀jù ṣá ọ̀dà ọ̀dà ok mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ sí. ogun yìí kọ̀ọ̀kan wàhálà wò ìyàwó ló ṣe nǹkan fídíò èdè àbúrò náà lásìdẹ̀tì ọ̀kadà gbogbo ọmọ náà tún fẹsẹ̀ rọ́bà yẹn. lọ́wọ́ ọlọ́pàá tó lẹ́ni tí kò wọṣọ o ta kò rárá o ayé yé ayé ànàmọ́nà yé àjàgbàlagbà ṣìbálà ṣìbólò mo bẹ̀rù ayé. oh.

ayé lórí kodò kò sómi kò sẹ̀jẹ̀ o. Èdèmàdè máa ṣọ́ mi o. Bàbá ogun ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ o. Ogun abẹ́lé abẹ́lé agbára ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ agbára abẹ́lé. Ogun ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ agbára.

It's on try, it's on try. Ṣé wọ́n ti pick ẹ̀? Mi ò rí ilé ìbàdàn ọ̀dọ́. Ẹ tún try, ẹ tún try jọ. Ṣé ọ̀ pick ọ̀ ni? Ẹ wo bóyá kẹ bá wọn sọ̀rọ̀, bóyá kẹ bá wọn sọ̀rọ̀. Ẹ address àwọn people ẹ̀. Ẹ má bínú pé à ń dílé yín. Ṣé àwọn náà ni mò ń try látẹ̀ nǹkan? mi ì mọ nǹkan tó dé tán yóò ṣe tí ìgbé kọ ẹ wo ọ̀gá wa ò kí ń ṣe four one nine àwa náà kì í ṣe dirty business àbí. àwa náà dẹ̀ kì í ṣe four one nine ẹ ti understand. manager kí ló ti ń pè. accountant ni wọn wọn kì í ṣe manager. whatever tó bá pèsè ǹtẹ́ ìṣe company yìí ó mọ mi ò rí reason tọ́ga yín fi máa rí mi sọ tí ò ní pè padà tó ti jẹ́ pé lára àwọn workers ni definitely informant kan wà lára yín tó ń fún wọn lọ́wọ́. Ah, irọ́ o kò sí informant àbí iṣẹ́ ẹ ti pè wọ́n ni no sir no sir nobody tó pè wọ́n náà. kò sẹ́ni tó pè wọ́n eh, eh, anybody tí fún wọn ní information kankan ẹ wo ọ̀gá mi máa ń gbé any call tó bá ti rí but ah, bóyá nítorí ìyàwó wọn tó ń rọbí lọ́wọ́ ló fà á tàn ṣe tí ìgbé call mi. ìyàwó ń rọbí ṣẹ́rí èmi ò reason to fi lè pí kọlù ṣé bí àwọn ọwọ́ ló rọbí àwọn kọ́lẹ́fẹ́ bímọ náà. mr man ẹ pẹ́ tara yín kẹfà staff yín johnson abẹ́ ti bcc ah. jáde. ẹ máa ni. please stop your colleagues Oh yes, come on, you. ayé ní kí ni lẹ́yìn o wọ́n tún fẹ́ kó sọ́wọ́. Ah, dọ́tọ̀ ẹ ah, thank God ó ti ń response to treatment by. báyìí. Eh, then uh, má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ó dàbí people that ṣe ń wò uh, sìn eh, owó tí ń because uh, ti madam ti mo ní pé kẹ́ lọ san tẹ́lẹ̀ mi rò pé ti sanwó yẹn. Ah, ẹ wo kọ́lọ́ máa ṣèyàn ló pònú ni ẹ wo ọmọ tí mo rán kó lọ mú wọ̀ wá òun náà ló lásídẹ̀ǹtì ọ̀kadà tó wà ní inú ilé yìí àbí ẹ wo nǹkan tí máa ṣẹlẹ̀ dókítà ẹ jẹ́ n lọ bá owó yẹn á wà lára ẹ̀ báyìí kí n yọ kí wọ́n á báyìí kí n tiẹ̀ kọ́ yọ yẹn kúrò á dẹ̀ máa fàbọ̀ sódò tòun. no no no mi ò ní fẹ́ kẹ́ disturb ẹ̀ sẹ́yìn because eh, ó ń sùn mi ò dẹ̀ ní fẹ́ kẹ́ jí because orí nǹkan tá a place ẹ̀ sí ó ní láti relax dáadáa but ẹ bá lọ disturb oorun ẹ̀ ó ṣeé ṣe kí nǹkan mi tún gbẹ̀yìn yọ nǹkan tẹ́ lè ṣe fún mi rèé if there's any way tẹ́ fi lè rọra wá owó yẹn jáde lára ẹ̀ bóyá kó má jí that would be lovely but tí ò bá sí bóyá kẹjẹ kó jí ń gbà yẹn àbí. nǹkan tí màá ṣe gan-an nìyẹn tí màá ti màá sáré wá sọ yẹn sí. ó bẹ́tà tẹ́ bá ti ṣe yẹn ẹ fún kàṣí àkẹwà rí mi lọ́fẹ̀ẹ́. a dẹ̀ máa sọ bíìlì tán létà. ẹ má tì wá nù. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ Manager, a lè ṣe ọkọ kó tó dé pápá lọ́fíìsì a lè ṣe ọkọ. okùn ìbáyà lóya ló máa ń jọ mí o ó dákúndé gbọ́gà rí o. ìyá kì í ṣomi abẹ bàbá má jẹ ìyá o ó ti lówó rí kò tún wá lówó wá o bàbá má gbé bá mi abẹ́lé abẹ́lé agbára ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ agbára abẹ́lé. ogun ìkọ̀kọ̀ kó o bá máa wá àpò rẹ̀ bó ṣe wá yẹn ó fọ́ kejì ọjà rán máa bá níbẹ̀. òfo òfo òfo ọjọ́ kejì ọjà ni ṣé wò mọ̀ ẹ́ pé tọ́mọ àṣẹ tí ó bá ṣòfò ọmọ gbòòrò ni gàrà kò yí ẹ. ọmọ ayé ìkọta ṣe fúnlẹ̀ yẹn kò dà ó yẹ ká hẹ́pù ẹ̀ ni o ẹ̀ kó ìkọta ṣe yẹn kí wọ́n pè yẹn kò dáa kò ní dáa fẹ́ fún nǹkan tó sọ yẹn kò ní dáa fẹ́ fún nǹkan tó sọ yẹn sẹ́ ẹ ìwọ bàbá olóbìnrin kò bá ìṣá bàbá wòlé yẹn ah, ó ṣe yé mi sí ni wọ́n wá sí kò wá kàbíríjà mi èmi wá sí kò wá kàbíríjà o ṣùgbọ́n wọlé burúkú yìí jókòó síbẹ̀ ṣùgbọ́n. lẹ́ẹ̀fì lẹ́ǹtẹ̀ ṣó orí àtìgbárin ti kọ́kọ́ nọ́tìsì rẹ ti nọ́tìsì rẹ wáyé ní ti dìtẹ̀ jẹ fọ́ ṣọ́ọ̀ṣì Jehovah witness òun rò mí lọ kébà ṣe wà ní àwọn àwọ̀ gbòòrò àwọn ṣe kí àwọn ọ̀ṣù àwọn ìwọ afọ́lọ́wọ́ àwa o káàdọ̀ ọ̀yẹ́ ká rescue ẹ̀ ní ká ẹ̀pù rẹ̀ ẹ̀pù òṣì etí yẹn wà. àti iṣẹ́ àti iṣẹ́ tó ń ṣe wáyé náà pé ń ṣe é dà. ọmọ bẹ́ẹ̀. wájà rẹ̀. <laughs> sí wàhálà náà ṣó mo àkàn wà nígboro tá a kọ́wọ́ àtàwọn eruku ni. kò síbi tí mi ti wà ìdè làárọ̀ mo ti délé mo ti dé shop mo ti dé tamak àṣẹ bí ìbàyìí ló wà ah, ah, ó ṣe ń ṣe báyìí náà. Ah. iyere bẹ́ẹ̀ jọ má bínú sí mi èṣẹjú èmi náà ṣàmọ fún kára wọzú náà tún kára wọzú mú sí ẹni akẹrẹ ẹmí àtàwọn ọmọ ẹrúkú mi ńlá àjọ wà níbí má bínú. ẹ ẹ mo ti gbọ́ mi ìbínú nǹkan tí mo wá bẹ̀ sọ owó tí mo bẹ̀ sọ yẹn. <coughs> mọ́rin ro yẹ kó máa jẹ mọ́rin wo ti mọ̀ rìn jù. mọ̀ rìn ojú mi tẹ̀ láìláì. alábàlókè tọ̀tọ̀ o. má bínú ẹ fẹ́ orí lẹ́dàá o. mẹ́wàá péré nìyẹn wà ẹ̀ sọ kankan náà rárá kó bá ti di bá ti wọ ọ̀rá ó jẹ visa ti mi. ooo ìtòrí ẹ̀rọ mi ṣe mú jáde mi ṣe mú dédé pé kí ba kí n lè tẹ̀sọ̀ o lánú jáde. ẹ ló sà ẹ má bínú sà àwọn yẹn fi sùn náà wá sí ọ́fíìsì ni wọ́n ní a owó lọ́wọ́ Demolat complain a fún wọn lọ́jà wọ́n ní àwọn kọ̀ńténà tá a tún gbé fún wọn kò tún sọ́jà kankan nú ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ wò àwa ń ta o wọ́n ti lé wa dà síta wọ́n ti ti ọ́fíìsì pẹ̀lú padlock wọ́n ní kẹ́ wá rí àwọn ní ọ́fíìsì pé iṣẹ́ tá à ń ṣe fún wọn náà yìí ni alright sà ẹ má pẹ́ sà o kẹ́ tètè má bọ̀ o. kí ló sọ wọn làwọn ń bọ̀ náà ni. ká máa dúró ní báyìí. kí la fẹ́ ṣe ẹ máa lọ́lẹ̀ ẹ ti ríṣẹ́ mi nìyẹn. Um, sà mo rò pé wàá wíyà pé àtiwá sí complain tí ó ṣe kan tí ó ṣe méjì. a dẹ̀ pín ẹbí kọ̀ tí kò bá ṣe wípé mo officers mi lọ ti complain you won't be here yes kí ló dé. officer ẹ jẹ́ kó ṣàlàyé ti kọ́ ọ̀yà fún yín náà ṣe rí <clears throat> mi ò ṣe tó yẹ kó máa lo fóònù báyìí báyìí ìyàwó mi ìyẹn ń lébọ̀ ó ti ń rọbí ń sìn yín for how many hours kò ń ṣe ọjọ́ kan ọjọ́ kejì àbúrò mi ìyẹn ní accident ọ̀kadà òun náà wà lọ hospital kan náà ọmọ mi náà ìyẹn náà tún ṣubú ó dá lẹ́sẹ̀ egbò ńlá ìyẹn náà wà lọ́sibítù báyìí so kele imagine nǹkan tó ń ṣe lápọlọ mi i'm just not myself i'm so disorganized i'm so scattered mi ò lè má ọ̀nà yìí ni because gbà tí mo rí kọ́ yẹn ibi tí mo ti ẹ̀ ń lọ gan-an ẹ ti fòrò ẹ̀mí mi kọ́ yẹn kàn wá lemọ́lemọ́ mo ní okay let me come and ọ̀nà yìí tó mo fẹ́ mọ kí ló fa ogun létẹ̀ fi ń ti ọ́fíìsì mi cause mi kò kò kò lè yé mi what have i done. okay um, nǹkan tí mo ti torí ẹ̀ pè yín torí ìsìn sọ fún mi pé ẹ jẹ́ kó yé company yín ó dáa ó wà òkè ó wà competent wọn ò dín anything tí o tó wà unlawful. tẹ bá mọ̀ mí officer tẹ bá mọ̀ mí i have never done any shady deal in my life kọ́mi ò ní reason láti lára shady deal. aṣọ. so olówó ayé mi lẹ́nu pé àwọn adé ẹja tèmi ní ọ́fíìsì kí ló fà ní mo lè ṣí gbogbo records mi fún yín tẹ bá lílì wọnú uh, office complex ẹ ju gbogbo ìwé ẹ lè bá bẹ i'm a law abiding citizen of this country bó jẹ́ nìyẹn ọ́fíṣà. wọ́n á fẹ́ kẹ́ mọ̀ kankan wípé iléeṣẹ́ wa ń bì kò kàn dídí léèyàn kiri láì ṣe pé ó ní fat ṣe é gẹ̀ta now let me show you this. Um, I check the document signature ta ló wà níbí. ẹ jẹ́ mi ni of course. jẹ́ mi àbí ẹ wo déètì orí ẹ̀ yìí. wọ́n shipping ọjà wa lọ́jọ́ yẹn gm yín nìyẹn ló sáyẹn síbẹ̀ wọ́n dẹ̀ ti gba owó tó pọ̀ gidi gan lọ́wọ́ client yẹn ìyẹn ló mẹ́jọ wọn wá síbi so and the ship was empty kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ lóòótọ́ signature general manager mi nìyẹn but <laughs> this this this deal mi ò mọ̀ pa ẹ̀. Mm. obviously mi ò mọ̀ pa ẹ̀. so nǹkan tẹ̀ ń jẹ́ kó yé mi ní pé ìsìn manager yẹn sìn ó ń ṣiṣẹ́ lẹ́yìn yín tí ò jẹ́ kẹ́ mọ̀ àbí àbó ló ní ilé ni. yeah com company mi ni ẹ but i mean mo ti sọ náà signature general manager ni ẹ but i'm oblivious of this this deal mi ò mọ̀ ọkọ̀ mi ò mọ̀ bàtọ́ ṣe. ẹ wá ìtọ́wájú ló ń sàn bó ṣe yẹ kó rí nìyẹn but in, in my absence náà tó bá append signature ẹ̀ ó yẹ kó jẹ́ kí n mọ̀. but eléyìí tí mo á rí kàyéfì ló jẹ́ sí mi mi ò mọ ọkọ eléyìí ọ́fíìsà mi ò ní reason láti parọ́ fún yín. so uh, manager yẹn dàbà. ó wà ní leave ó máa resume padà next month. uh, <laughs> ah, Mr. Williams ẹ fọ́nì gan-an so ẹ̀yin àti manager ti wá plan wípé eh, tá a bá ti dé kọ́ńpìlì àníbá yín àníbá òun náà fúnra ẹ̀. what? mo yes ẹ fíìsì gbogbo kínní ẹ sígbà tó náà máa wà ní leave. ọ̀fíìsà <laughs> ẹ jẹ́ ká fọmọlúwàbí ṣe kínní o mo ṣàlàyé gbogbo nǹkan tí go through ẹ lẹ́ran alẹ́ yìí i'm sure ẹ náà ṣàníyàwó ẹ lọ́mọ ìyàwó mi ń rọbí lọ́sítù báyìí ọmọ mi wà níbẹ̀ àbúrò mi wà níbẹ̀ obìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láti lulẹ̀ mi mo sọ fún yín kèmí kọ́ ni wà ń bíbáyìí mo kàn wá ní kí wọ́n nọ ìnìbó ilé tí mò ń gbọ́ ń sìn kàyéfì ló jẹ́ sí mi the general manager resume next month ó yẹ kó wá ṣàlẹ̀ ẹ kó kẹ́ ẹ mọ̀ nǹkan tí màá ṣe màá pè é let me call him á ṣàlàyé kínní màá dẹ̀ make sure pé èmi fúnra mi mo wá sí ibà kojú ẹ lọ ẹ ṣàjẹ́ kí èmi máa lọ sí hospital ibi tí mo lọ gangan màá dẹ̀ máa jẹ yín later please. i'm very sorry um, gbogbo wọn tẹ́ ń sọ yìí um, a máa ní láti detain. officer i'm talking about issue of life and death ìyàwó mi wà nílé bọ̀ níṣẹ́ àbí kò yé yín ni eléyìí máa a máa resolve eléyìí tí má ti lè pe jẹ́ mi máa ok mo ní máa produce ẹ̀ máa mú wá sí báyìí ni a wá ṣàlàyé gbogbo eléyìí kọ́síkò eléyìí mi ò mi ò rí this is this is that this is to me fraud kò yé mi nǹkan tí ó bá dẹ̀ yé mi ẹ jẹ́ kí n reach ẹ kí n mọ kí ni kan what's this all about. I'm very happy. mi ò ṣe business pẹ̀lú iléeṣẹ́ yìí èmi directly mi ò èmi Bode Williams ò ṣe business pẹ̀lú iléeṣẹ́ but signature general manager mi yẹn lóòótọ́ but this is this is this is preposterous. so I'm very happy pé ẹ̀mọ̀ control mi tó dé wà láti kọ́. no mi ò lè sọ bẹ́ẹ̀ dán kò yé mi but but this is not our business I àwọn ṣe iṣẹ́ òfegè. so I'm very sorry um, you have to be with us so gbogbo any other thing I'm a sub-ele. officer ẹ ní jẹ́ kí n lọ yọjú family. Sir, after all our investigation, I realized pé the manager is out of the country. Eh? Yes. Pé GME ò sí Nàìjíríà yìí. Bọ̀sùn òṣùn orílẹ̀-èdè yìí. Kò sí. Fat lẹ́gbọ́n yẹn sà. Kò sí. Ó máa sá lọ ni. Toró ti mọ irú nǹkan tó ń ṣe wàhálà tó dá sí kọ́ńpìlì lọ́rùn. <laughs> Ó máa sá lọ kò ní dúró. But nǹkan tó fẹ́ realize ni pé Ehm, kò síbi tó lè wọ̀ lórílẹ̀‐èdè àti òkèkun tó sá lọ ẹni wí àtúbá wa a máa mú jáde báyìí ni ṣe ti gbọ́ ṣùgbọ́n ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ̀yin náà máa wo orú èèyàn tẹ̀ máa máa gbà síṣẹ́ ẹ wọ ọ̀rọ̀ ńlá tó dá sí yín lọ́rùn ọ̀rọ̀ ńlá gidi gan ni o ok ẹ obi tẹ wá yìí tí ẹ kẹ máa attend sí family yín ẹ lágbára ọlọ́run ìyàwó máa bí láyọ̀ àtàlàfíà àwọn tí yóò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ náà ọlọ́run máa mú wọn lára dá láyọ̀ àtàlàfíà ṣe ti gbọ́. Um, ní gbogbo our findings wa concerning your personality a get to know wípé èèyàn gidi ni ẹ̀ṣẹ̀ ni tí ó ń ti gbá kan bọ̀ kan nú èèyàn tó dáa gidi ni so ẹ má bínú iṣẹ́ wa la ṣe um, we are very sorry. mo sọ fún yín mo ṣàlàyé ara mi fún yín mo ní mi ò ṣe ṣé dídì láyé mi rí mi ò ṣe rí àjọ tí mo dá lè ṣe mí lẹ̀ and now i'm vindicated mo ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run now ìyàwó mi tẹ mẹ́nu bá ń sìn ìgbà tí n ti wà ń bí báyìí sìn mi ò ní access fóònù mi ẹ ti gbà lọ́wọ́ mi wọn ò lè rí mi pé èmi náà ò lè pè wọ́n bí ó ti bímọ òun ni ọlọ́run ló mọ̀. ẹ má wọrí o máa bí láyà tẹ̀lé àfẹ́ and you um, o máa write up a very good article concerning their complaint right. ẹ jọ ìyẹn tiẹ̀ tún wá ṣe kókó gan because mi ò fi méjì mi tara mi Bọ̀dé Williams àti company mi mi ò fi ṣe rárá ni so ẹ jọ ọba mi ṣe yẹn brother please, they are unnecessary. Um, once again, um, we are very sorry because she wà náà wà. kí ló fẹ́ ṣe ìjọba ni iṣẹ́ àwọn abájọ kò sẹ́ tó bàjọba jà tó wẹ́bà wíìnì rí orílẹ̀-èdè kọ́ la wà ní then ẹ sọ ń sìn pé kí ọmọ àwẹ̀ tó gbà ṣiṣẹ́ ẹ mọ̀ bàtí bọ̀sùn ti ń bá mi ṣiṣẹ́ ni kò ń ṣọ̀rọ̀ twelve years mo mú báyìí as a clerical staff ó di general manager mo rán lọ lóyìnbó lọ ṣe courses ilé tó ń gbé àdúpẹ́ lọ́ọ́ lọ́ọ̀ mọ́tò ní gbogbo ẹ̀ ní gbà tó máa ṣe àwọn náà àwa iná là á lẹ́yìn ṣe mọ imú yìí náà nìka tí ò jẹ́ agbórun àṣebi máa mo ìfẹ́ mọ̀ pé ìwà ẹ̀ ti yí padà. no problem. but ẹ ṣe dára rà seriously ẹ ṣe ó kù díẹ̀ káàtó náà ẹ ṣe kù dáa rárá ok ẹ ti lọ láti bíi two three days nsìn kẹ lọ wá owó wa tá a máa fi operate ìyàwó yín ìyẹn lẹ padà wá bímọ. ẹ wo dókítà ẹ ní bínú sí mi ṣe rí kò tiẹ̀ kò yé mi lọ títí ẹ wo ẹ wò ṣẹlẹ nígbà tí a tiẹ̀ kọ́kọ́ ní bóyá àfọwọ́síwèé àfọwọ́síwèé ìyẹn tún bẹ́ẹ̀ ẹ wá wò ṣẹlẹ ọ̀rọ̀ ara tèmi kan lára òye mi mọ́ báyìí mo kàn ṣáà ń ṣe é lóríṣiríṣi ni kòkòkò lójútùú kò yé mi. ṣé torí kẹsàn-án ló bá yín lẹ́rù ń sin ni àbí torí pé ẹ̀rọ owó kó wá bíbá yìí ókè tó bá jẹ́ yẹn nìyẹn ò ṣe problem anybody ló lè sign fún yín tẹ̀ bá sign ìyàwó yín lè sign relative yín lè sign kẹ́kàn sign kó dá wa lójú pé ókè o ẹ̀yin lẹ fún wa ń go ahead ká carry out operation ni that's all. ẹ ó ló dá náà ẹ ti ṣàlàyé ẹ fún mi báyìí tó ti yé mi. ok owó yẹn dà ń sìn ṣe ti kó wa. kẹlẹwi owó ẹ ṣẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ọ́fíìsì EFCC mo ti ń bọ̀ báyìí ẹ wò kò yé mi nǹkan ló tún yọjú mẹ́yẹn o kọ́nà ń ṣàánú mi ni ó dáa mo tiẹ̀ ti wá pèèyàn tó bàbá mo wá náà. Hmm. bẹ́ẹ̀ni ẹ wò ẹ jẹ́ ká tètè ṣe. because ìyàwó yín ti ń go through a lot of pain kò dẹ̀ da then ẹ ẹ àwa fúnra lára wa a ti ń pẹ́ jù lórí therapy tá à ń fún ìyàwó yín ẹ jọ. ọ̀dà ọ̀dà ẹ jẹ́ ẹ jẹ́ tó sáré kan lójú ẹ jẹ́ ń pé ẹ ṣe ẹkú jọba. àbó rí mi báyìí kò rí mi báyìí wo wo gbogbo wọn kó lọ mú wálé òun ni ọ̀kadà accident wo apá báyìí wo gbẹ wo gbà yìí lọ́lá wọn lọ yọ ṣubú lélẹ̀ èèyàn yọ ṣubú ẹlẹ́sẹ̀ rí báyìí kò yé mi o ẹ wo matron ẹ sọ pé kíní ìyàtọ̀ rárá báyìí torí ó dẹ̀ pé ó ń ní lójú mi o. Mm, à ń gbìyànjú à ń gbìyànjú bọ́yá lẹ́nu ló jẹ́ fáwọn náà pé ojú ègbè kàn kẹ̀sí ni torí ẹ kó ti pajú jù báyìí lọ ẹjọ méjì ọ̀nà ẹjọ ṣé ẹ ṣúọ̀ pé ẹsẹ̀ tí mò ń wo yìí ṣé ẹ ṣúọ̀ pé ojú ẹ̀ máa pàjùdé àbí mi ò understand ṣé ẹ ṣúọ̀ pé ó máa jiná pátápátá. ó máa jiná ó máa jiná ẹ mọ̀ pé ara yàtọ̀ sára. ara yàtọ̀ sára uncle bode ẹjọ ẹ jẹ́ kí n rí i. kárìíra. àwọn mímítọ̀ ọmọ inú ìnira ló wà yìí. uncle bode bọ́ kí ló dé tẹ̀ ní ìfura kankan àbí ṣèrò bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ojú lásán ni. Um, kí ló mean mi ò understand. Ah, ṣé ẹ̀yin ò kí ń ṣọmọ Yorùbá ni. kí ló ṣẹlẹ̀ gan-an ọ̀rẹ́ ò yé mi. Ah, ebi pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti lọ́ọ́ wáyé nínú o. ọwọ́ ayé ni ṣé pé bóyá kọ́ máa sa oògùn síyàn. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè ṣe mí náà torí èmi àyàn kan ò níjà I don't have any problem with anybody. bọ́ńkù bọ̀dé tọ́rọ̀ bá ti rí bá èèyàn máa ń jáde sí i yẹ́n ẹ nídìí láti jáde sí i. jáde lọ́bù ah, níbo lèmi mọ̀ ta ni mo fẹ́ jáde lọ́ba. báyìí rèmi níbì kan tí mo lè mú yín lọ. mú mi lọ èmi ní pásítọ̀ kan tí mo lè mú yín lọ bá tọ́lọ́run gba owó ẹ̀ ṣiṣẹ́ ìyanu mo nígbàgbọ́ pé tí n bá mú yín débẹ̀ báyìí gbogbo ìṣòro yìí ó máa di tẹ̀tẹ́lẹ̀. pásítọ̀ ṣé àwọn tó máa ń ríran tán rí gbogbo oríṣiríṣi yẹn tàbí àwọn tán tán pawọ́ dà tán kúra àwọn pásítọ̀. pásítọ̀ ní sẹ́ tí n bá mú yín débẹ̀ mo mọ̀ pé ṣe ìyanu àṣẹlẹ̀. ṣé bí Williams wọn tún lè ṣeré èèyàn lé mi anyway jẹ́ kí n má doubt ẹ̀ jù tí má máa bá ẹ lọ mo láti kọ́kọ́ sign àwọn papers papers insurance section pàtàkì jẹ́ fẹ́ gbọ́n ẹ otherwise wọn ò ní ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀jọ̀ jẹun tí ẹ̀ ń ṣe wa lọ. kí ló ń ṣẹlẹ̀ sí mi ó ṣẹlẹ̀ sí mi bí ó mọ̀ ọ́. bá mi Joshua kan ló sọ bẹ́ẹ̀ ọlọ́run so we are implanting that prophecy upon Joshua into your own life is an input upon your life kì yóò sí ọkùnrin ẹ̀kàwé ní ọjọ́ ẹ̀gbọ́n ní títí tí o fi kú kò sọ pé níwọ̀nba àgbà tó bá sì yá aṣáájú wọ́n ní sin Joshua died no man will be able to stand before him. Just a ti parí ẹ̀yìn ó gẹ́gẹ́ bí mo ti wà pẹ̀lú Mósè àfikún nìyẹn. Èmi kì yóò fi Bẹ́ẹ̀ni kì yóò Wherever the sole of your feet step upon, I have given it to you as I have given it unto Moses. Ó túmọ̀ sí wípé ohun tí Ọlọ́run sọ yìí kò bẹ̀rẹ̀ lórí Joshua nìkan it started from Moses. Only as I have given it to Moses, I have given it to you ta ló máa ṣàmì orí ọ̀fẹ́ tí bàbá rẹ jẹ nígbà ayé ẹ̀ tó wá dórí tiẹ̀ tán tilẹ̀kùn mọ́ with your loudest amen it is reopened to you. pariwo sọ pé jésù ní àkókò tí a wà yìí gbogbo ibi tí ẹsẹ̀ mi bá tẹ̀ olúwa gbà á fún mi ó yẹ pé jésù ẹ gbàdúrà bẹ́ẹ̀. As soon as

In the mighty name of Jesus we are prayed. múra láti ṣàmì múra láti ṣàmì jẹ́ kí àmì rẹ̀ jáde kó kọ sọ́nà I decree today in the name of the Lord Jesus by the authority of Calvary gbogbo agbára tàbí ogun tó dìde sí ọ ó yá lónìí kó wó balẹ̀. kí àwọn tí ń yọ mí lẹ́nu ọlọ́run kí wọ́n má bàa yọ nígbà tí a bá ṣí mi nípò a kò sọ pé àwa lásán fún páyé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ báyìí kí ọ̀tá mi má bàa wí pé èmi ti ṣẹ́gun rẹ̀ kí àwọn tí yọ mí lẹ́nu má bàa yọ ọlọ́run nígbà tí a bá ṣí mi nípò ṣùgbọ́n èmi gbẹ́kẹ̀lé àánú rẹ mi yóò yọ ní ìgbàlà rẹ. dìbò dáadáa sọ pé ìwọ tí mo dì ìwọ tí mo dì mú ẹ lè sọ̀rọ̀ mọ́ ìwọ tí mo dì mú ọ̀tá rẹ ò ní yọ. ọ̀tá rẹ ò ní yọ. now the english version as i'm holding on to you your enemies will not rejoice. Amen. your enemy is waiting for a day that he will rejoice but that day will not come. amen. are you ready to pray now. yes. tòun dáadáa bí má ṣe ni kò pe jésù ni kò ṣe pé pé bí ẹ tọrọ ayé ẹ ká lára. ara mi sí òní ẹni tí mo dìmú yìí má jẹ́ kí ọ̀tá yọ ayọ̀ ìṣẹ́gun lórí ẹ̀ àwọn tí ń yọ ọ́ lẹ́nu má jẹ́ wọ́n yọ nígbà tí a bá ṣe nípò continue to pray continue to pray. For in the name of Jesus we are prayed. Lọ́mú ẹlòmíì ká gba eléyìí. Just listening to me. Lọ́mú ẹlòmíì pàpàpàpàpà pàpàpà. Ohun tí mò ń bá ọ sọ yìí múra sí dáadáa. Má rò pé lẹ́yìn ètò màá ní kó lọ ra kándù o. Tàbí màá ní kó lọ wẹ̀wẹ̀ odò. Mú ẹ̀ tó dìmú yẹn níbi tó gun ẹ ti máa ṣẹlẹ̀ léyìí. O àdúrà tó fẹ́ gbà yìí. Are you ready to pray? Or you are not ready to pray? Are you ready to pray? Ẹ sọ̀rọ̀ dáadáa. Ṣé wàá gbàdúrà? ṣé wàá gbàdúrà sórí lára ọ̀kan lára àwọn ogun tó le jù láyé yìí òun ni kí a ṣíyàn nípò kó máa wò pé ipò mi lẹ́ni yìí yìí tàbí ipò tó ti wà rí ká já bẹ̀ listen to this àwọn tó máa ń sábà yọ nípò wọn kì í last sanna kó pokùn sọ àbí kó sì torí pé ó ti gbádùn ipò yẹn ó ti ẹni tó ti lówó lọ́wọ́ rí tó ti ń gbéyàn tó ń fúnyàn ní mọ́tò kó wá lọ máa tòwọ́ bí arútì báwo ló ṣe máa fi èè èèyàn tó ti jẹ́ ọ̀gá rí níbi iṣẹ́ kó máa wá ṣe dírẹ́fà fẹ́lòmíì á wò pé òun tóun sanwó dírẹ́fà òdìmú dáadáa ariwo sọ pé jésù gbogbo ogun aṣíninípò lórí ẹni tí mo dìmú yìí bàbá fi nọ́mbà jẹ́ bóyá jésù náà gbàdúrà ogun aṣíninípò. ṣàmì ṣàmì yẹn bí àrà láti kọ́nà tó bá wà I decree today your position will not be given to anybody ogun àṣírí nípò lórí ayé rẹ ẹni tó sọ pé ipò tó wà lóhùn òun pé àfihàn bá pa ẹ kó o lè bọ́ síbẹ̀ tó bá ti rò irú ẹni bẹ́ẹ̀ kò ní dúdú. nígbà tí wọ́n bá mú ìkúra òyìnbó rẹ̀ padà Jákọ́bù yóò yọ̀ Ísírẹ́lì yóò sì dùn. Jacob will rejoice and Israel will be glad. Tani ẹni pé tani yóò fi ìgbàlà fún Israel ó túmọ̀ sí wípé Israel ti ń wá ìgbàlà ṣùgbọ́n kò gbogbo ènìyàn tí wọ́n lọ bá láyé yìí kò sí ìgbàlà tó fún wọn kàn ń ṣèlérí ni ó wá ní inú Israel yóò dùn nígbà tí a bá pàṣẹ ìgbàlà rẹ̀ láti Síónì wá lẹ́nu ẹni tí àmì láti jáde jù ṣó wà ń bẹ̀ sórí ẹ súnmọ́ tòsí mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù your deliverance will come from Zion ohun tó ti lọ bá àwọn ènìyàn tí wọn ò lè ṣe fún ọ tí wọ́n gbowó lọ́wọ́ ẹ tí wọ́n dojú tì ẹ tí wọ́n kẹ̀yì sí ẹ pẹ̀lú àmì ńlá ká tó mú ọjọ́ mẹ́ta ká tó mú ọjọ́ mẹ́ta ọba àwọn ọba yóò ṣe láṣepẹ. I decree today in every aspect of your life that you have been abandoned and rejected that you have been abandoned and rejected tí wọ́n ti ń ṣọwọ́ sí ẹ lára tí wọ́n ti ń fọwọ́ nù ẹ lára ìwọ tí àmì bí jáde lẹ́nu rẹ ṣó máa ṣàmì gidi lórúkọ Jésù in those areas the Lord will rescue you. Every hidden secret concerning your life that has become your major source of bitterness and sorrow in the mighty name of Jesus Christ, in the mighty name of Jesus Christ, the Lord has revealed. Amen. Amen. This night stroke tomorrow morning. Àṣírí ogun tó ń jayé ìyá kò tún sí ọ. olúwa ló lọ́pẹ́ rí mi lọ́túnla ká yanjú gbogbo ètò kù it is well with you shalom. Yeah, shalom how are you ṣé dáadáa ni yeah, shalom. dadi uncle mi ni mo mú wa ó ní àwọn problem kan tó ń go to as in need to ẹ explain ìyàwó wọn bọ́n ṣe wà. ní sòrò nínú program lẹ́ẹ̀kan bí a ṣe ń gbàdúrà wàá rí i mo wá sọ́dọ̀ wọn a ti fi ìran hàn mí nípa wọn mo rí wọn nínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kì í sọ wípé mo rí ọ̀tá wọn nínú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ á dè wọ́n tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n nípa agbára àdúrà olúwa yóò ṣẹ́gun so ohun tá a máa ṣe ń sìn ni pé a máa gbàdúrà olúwa yóò sì fún yín ní ìṣẹ́gun. bọ́sà bóyá kì í ṣàlàyé àwọn ọ̀hún. ni mo ti rí ìṣẹ́jú tó wájú yín lẹ́ẹ̀kan pátápátá gbogbo ẹ̀ láti fi hàn mí. arínúróde olùmọ̀ràn kan lọ́lọ́run tá a bá gbàdúrà sí i ọlọ́run máa dáhùn ẹ̀dẹ̀ máa ní ẹ̀rí gbogbo ẹ̀ ni mo ti rí ni mo ṣe wá bá yín níwájú yín it is well with you. ṣe gbàgbọ́ ah. ẹ jẹ́ ká lọ gbàdúrà. àwọn tó ń bínú mi o mi ò mọ̀ wọ́n rárá. bó ṣàrò ẹnu ni bó bá ṣe wá. gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé ìrìn àjò yìí ìrìn àjò àdúrà ni àdúrà la máa gbà olúwa sì máa farahàn ìyanu á sì ṣẹlẹ̀ mo dẹ̀ wòye pé ẹ fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún mi lẹ́ẹ̀kan yẹn bóyá kí n jẹ́ kẹ́ sọ tẹnu yín. ẹ ẹ wo nǹkan tí mò ń gbọ́njú àti ṣàlàyé fún yín ni pé ṣe rí àbúrò mi èmi àti hospital láti ń bọ̀ ìyàwó mi ń rọ bí lọ́wọ́lọ́wọ́ la hospital lẹ ogun mẹ́ta báyìí ló ń jà mí ìgbà tó sọ̀rọ̀ yín fún mi náà múnú dá ẹ jẹ́ nǹkan kọ̀ọ̀kan kí papọ̀ sójú kan kí wọ́n ṣe ni ìyàwó mi bí ń bá yín sọ̀rọ̀ yín sìn ó ṣeé ṣe kẹ́ pé wọ́n ti ń ṣiṣẹ́ abẹ fún lọ́wọ́lọ́wọ́ báyìí cesarean operation cesarean section wọ́n á máa ṣe lọ báyìí. ẹ má jẹ́ kán ṣe é ẹ tètè pé wọ́n nísìn wọn gbọ́dọ̀ ṣe. pé kọ́ kọ́ máa ṣe mo ti fọwọ́ síwèé sá. wọn ẹ tètè pé dókítà wọn ò gbọ́dọ̀ dáwọ́lé ó léwu púpọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ kíákíá. dọ́kítọ̀ màgbà jẹ ẹjẹ ẹjẹ ti ní tọ̀. ọba lọ́lá ipò nira kan ló àti ogun àtẹ̀yìnjà. hello ẹjọ ṣé ọ̀dọ̀ dọ́kítọ̀ lè wà mo ti pe aago wọn ó yá ẹjọ ẹ bá ń gbé fún fún ẹ bá ń gbé fún fún. hello hello doctor Bọ̀dé Williams ní bẹ́ẹ̀ ni mo ti pa goyin sìn ó rí nǹkan ẹ̀gbẹ́ ni. ẹ má bínú mo gbàgbé fóònù sórí tébù mi lọ́fíìsì ni. ẹ jọ operation yẹn ẹ jọ ẹ bá ti bẹ̀rẹ̀ ẹ stop ẹ jọ ẹ dáwọ́ ẹ dúró. yá inú tíátà náà ni mo ń lọ right away. a ní kẹ́ stop ẹ sẹ́ spiritual matter ní sẹ́. Ah, kí ló kan pastor pẹ̀lú operation. ẹ wo ẹ wo ẹ mo mọ̀ mo mọ̀ ẹ kọ̀ ṣáà dáwọ́ ẹ dúró. bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn màá màá màá rí iná ìpẹ́ yẹn ṣe ẹ ṣe ẹ ṣe. ok ẹ má jẹ kó pẹ́ o ẹ má jẹ kó pẹ́ kí n tètè mọ decision yìí o. god god bless you sir ẹ ṣe. torí pé tán bá lo abẹ fún arábìnrin yẹn wọ́n ti dúró dé ń bẹ̀ kán má lo abẹ ni tán má fi lo abẹ ẹ gbàgbé ẹ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà ẹ díjú yín orúkọ jésù ìwé míkà orí kẹrin ẹsẹ̀ kẹwàá wípé rọbí kí o sì bí ìwọ ọmọbìnrin Síónì ìwé Ẹ́kísódù wípé kí àwọn ìyá àgbà tó wọlé ni àwọn ọmọbìnrin Hébérù ti ń bímọ wọn. gbogbo ohun ìyá tí a sí ilé rẹ kó yà wá kó àmì Jésù alágbára kó jáde lórí ọ̀rọ̀ rẹ. àmín. lórúkọ Jésù ọba tó bẹ ibòjì Lásárù ó bẹ ìyàwó rẹ̀ wò nílé ìwòsàn ó bẹ àbúrò rẹ̀ wò ó bẹ ìdílé rẹ̀ wò agbára ìràpadà àti ìdáǹdè àti ìtúsílẹ̀. gbogbo tó farapamọ́ tó ń ja rẹ lógun ó yá bàbá ṣẹ́ ogun náà nípa májẹ̀mú àti orí ìràpadà ní Calvary ó yá ara ó padà tilétilé rẹ gbogbo gbogbo àwọn ẹbí rẹ tí wọ́n ń bẹ nínú ìdè ó yá bàbá tu wọn sílẹ̀ àmín alágbára tú wọn sílẹ̀ ara ó padà lónìí yóò sì dára fún ọ. gbọ́ arákùnrin kí n ti ọ gan-an kí ló kàn nú ọ̀rọ̀ tó wà nílẹ̀ gan èmi di àwọn èèyàn mọ́lẹ̀ ìwọ pọ̀ tù wọn ta ni ó gan má wàá já mi ò torí mi ò wá tiẹ̀. àwọn eléyìí kì í ṣe ẹran ẹ mọ́ ti sátọ jésù bíbélì wípé orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni olódodo sáwọbẹ̀ ó sì yẹ proverb eighteen ten. torí pé ò mọ nǹkan tó ṣe fún mi ni. kí ni wọ́n ṣe. ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ mí ni pé. àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀ ní sà. ẹ ṣe mo fẹ́ kẹ́ go through ẹ̀ kẹ́ lè sign kí n lè lọ submit ẹ̀ ní wọ́ọ̀fù because gbogbo owó wọn náà ni wọ́n ti san mi ti clear check everything so. Deborah kí ni ìtumọ̀ eléyìí ó máa fún mánéjà mi ní ọtí ó tọwọ́ bọnú ó tọwọ́ bọnú drink ó ń gbé bọ̀. now jẹ́ máa kàn ẹ̀ṣẹ̀ fún ẹ òun gbé nǹkan bọ̀ ó tọwọ́ bọnú cup ẹ̀ṣẹ̀ kìíní nìyẹn then ta ló sọ fún ẹ pé kò sí ọtí lẹ́yìn àlejò ó wá dà sínú ife òun gbé bọ̀ níbo lọ́jọ́ ti ṣerú ẹ̀ gbogbo ìdọ̀tí yẹn ó dọ̀tí ṣáá you're so dirty kí ni gbogbo eléyìí tó bá lọ jálejò tó jìnnà sí mi tí ò ń ṣerú òun yìí accountant ó mọ ojú tó máa fi wò mí nílé mi. òdì aṣọ ló wọ̀ kí ló dé. kò sí nǹkan kan mẹbí ọ̀tún rẹ̀ mo wọ̀ lánàá ó sì ti dọ̀tí mo wá ní fi oníwọ̀ òdì rẹ̀ àtọ̀tún àtòdì bó sì di ọ̀la ń fọ gbogbo rẹ̀ papọ̀. ọ̀gá ní rẹ́rìn. ọ̀nà wa jọ ìnẹ̀ <laughs> ya ibọ̀ fún. bẹ́ẹ̀ni. o lè mọ túmọ̀ ẹ̀ ya ní kọ̀ǹpù ó dọ̀tí ṣá owó ojú aṣọ wa wò díẹ̀ wá sọ ìyá ìwé ìwé ọ̀tún rẹ̀ tán ìwé òsì rẹ̀ tán sọ́dọ̀ yorùbá ra nù ọ́ yorùbá òkè hò ọ̀gàn náà kankan ìsẹ́yìn yorùbá tó máa ń sọ bẹ́ẹ̀ bá sọ́dọ̀ ẹ̀ mọ́nú lémi ọ̀ ọ́ rọ̀bì ó ṣe dọ̀tí báyìí náà ẹlẹ́dẹ̀ ni ẹ. Ah, ọ̀gá ẹlẹ́dẹ̀ ló gbó òun ẹranko tó dọ̀tí jù láyé you are just too dirty for my liking máa wo aṣọ́pọ̀ nílé tààrà fún o kò ní wọ̀wọ́ a máa wọ̀ wọ́n kabara bẹ́ẹ̀ tó lọ sórí òkè come on oya hmm? ṣe kí ló ń fẹ́ ṣé wọ́n lórun báyìí ṣó mi ò rò pé lóko tí wẹ̀ àlàlẹ́ ni mò ń wẹ̀ ìwẹ̀ gbogbo rẹ̀ pọ̀ tó bá dalẹ́. finished. nínú ilé mi ọmọ ìbá lu ẹ̀tọ́ àlùlé yìí yàrá tó ń sùn ní tiẹ̀. get this drink out of here kò kò kí ni kúrò kò kò ètú. bẹ́ẹ̀ kí ni kúrò kò kò tó báyìí kí kí èsì fẹ́ òun àrẹ ti mú káyì kí lọ lọ lọ kó di. wọ́n ní ẹgbẹ́ lọ́dọọdọ change aṣọ. ẹ ẹ ọ̀gá ẹ má bínú ẹ eh, ẹ eh, sọ fún mi nígbà kan pé ẹ fẹ́ rán wọn lọ sí school. ara plan mo ní ràn nìyẹn ìgbà tá a fẹ́ mú kúrò ní abúlé pé kó lọ school náà tó bá dé ìgbà yẹn but kí la délé tán fún ìyàwó mi kọ̀ léṣe tiẹ̀ dé ní kí ló fẹ́ fẹ́ education ṣe kó ra máa wà léǹtì ẹ̀ kí ni màá ṣe ìyẹn máa mú argument wa a máa jà nílé lórí ọ̀rọ̀ ọmọ ìgbésẹ̀ káwọ́rọ̀ mi tí mo wò wá wo rádàrà tó ń ṣe báyìí imagine kí n ní ọ̀wọ́n kí náà associate mi kọ́ wọlé owó ṣe rí kò wẹ̀ ó lóun wẹ̀ lálálẹ́ òdi aṣọ ó máa wọ awọ ọ̀tún atúwò díẹ̀ bẹ́ẹ̀ pàǹtí ẹ̀gbọ́n bó ṣe ń wọ̀ náà nìyẹn tí ń tẹ̀yìn. bí akẹ́kọ̀ọ́ láti convince madam ṣá. èmi ò yí mi ò ṣe ìgbà mo ti màdí àwọn orílẹ̀ èdè akẹ́kọ̀ọ́ kí n máa ṣe. tótó tótó ibà ibà ayé o. tàṣejù lọ́jọ́ sí. ó sọ̀rọ̀ sẹ́ni tó jù. ó bá dẹrùn àmújulẹ̀. ló bá padà dẹrùn ayé. Hmm. gẹ́gẹ́ bí ọlábọ̀dé ó sọ ọ̀rọ̀ àsọjù sínú ayé mi hmm. ó wọ́ mi lẹ̀ tuurutu ó pè mí ní ẹlẹ́dẹ̀ kẹ́sì mọ́ wo ọlábọ̀dé gbàgbé àdéhùn ó gbàgbé ọ̀rọ̀ àsọtẹ̀ mẹ́bí ńgbà tó wá mú mi lábúlé wa ó pọ̀ òun ò ràn mí lọ léèwé ni làbá dé kò tán ló bá yí òun padà ìwà ń ṣe ètò òun ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ó gbomijé lójú mi ọlábọ̀dé gba omijé lójú ọmọ awo hmm. gbogbo wa sì la mọ̀ wípé ẹkún ọmọ awo. ìjìyà ńlá ni fún ọmọ ọ̀gbẹ̀rì. bẹ́ẹ̀ni bó bá wá rí bẹ́ẹ̀ èmi gbẹ́dàmú bá a. àṣẹ́gun èmi da òṣì sínú ayé ẹ̀. àṣẹ́gun èmi fìbàdíjẹ́ sínú ayé ẹ̀. àṣẹ́gun mo fi orí burúkú àìríṣe àṣẹdànù sínú ayé rẹ̀. àṣẹ́gun òṣì wọnú ayé ẹ̀ látòní lọ. àṣẹ́gun ẹ máa lọ ẹ máa lọ. àwa ò ṣe bí o àwa ò ṣe kà àmọ́ akọ kéèyàn ṣàdéhùn kó má múṣẹ ọlọ́run ló fi ah. lọ́wọ́ ló gbé gbogbo ayé ní wọn lọ́wọ́ kì í ṣe èèyàn àṣẹ tó bá dẹ̀ ní ká máa pa la máa ń pa. ayé àdójú kò ah! tó kù ẹ máa lọ. mo sọ àsọtẹ́lẹ̀ bíbélì wípé wọ́n ṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn ìwé ìfihàn orí kejìlá ló sọ bẹ́ẹ̀ mo bá ọ wí lónìí ó yá iná kó gbé ọ nílẹ̀. alàgbà ẹ gbọ́ omi dáadáa agbára ìkọ̀kọ̀ ló ń ja ayé yín ẹ ṣe àdéhùn fún ènìyàn kan ẹni tí mo rí nínú ìran yìí ó dàbí ọmọ ọ̀dọ̀ sí yín ẹ ṣàdéhùn fún ṣùgbọ́n ẹ ò mú àdéhùn náà ṣẹ mo sọ àsọtẹ́lẹ̀ ìràpadà ìtúsílẹ̀ àti ìdáǹdè sínú ìrìn àjò rẹ a kọ wípé if the sun set you free you are free indeed from today you will live your life in freedom. amen. mighty name of Jesus by the blood covenant you are restored. amen. a dúpẹ́ lọ́wọ́ rẹ olúwa fún ìfihàn àṣírí ńlá yìí olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ó sì ti rí bẹ́ẹ̀ jésù kristu olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. nípa májẹ̀mú àti oore ọ̀fẹ́ ọlọ́run olúwa tó ti ṣe gbogbo fún yín ṣe láti pé ní a bá ká máa mú ṣe agbára ìkọ̀kọ̀ ló ń jayé yín lógun ṣùgbọ́n mo kí n kó rere agbára ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni mo kí n kó rere pé ẹ bá jésù pàdé. ẹ Deborah ọtún sunkún ẹ o ọdún kó sí bíbá yìí nìṣẹ̀lẹ̀ ọdájọ kò bí ẹ sá tayà yìí kí ló ṣe ọdún yẹn sọ ọ ni. ẹ bá mi pe nọ́mbà. kí n bọ pe nọ́mbà ẹ tọ́ ẹ ó dọ̀ ah. wọ́n ti gbé wọ́n ti ó dọ̀ fún ọ kí ibi tí fóònù wa rèé sótúnbọ̀ débi ojú ni ẹ mọ̀ gbà mí kẹ́. hello hello màmí mo ti fẹ́ kú o ẹ wá gbé mi o ah. ẹ bá wá gbé mi ní ìṣẹ́ padà wá gbókù mi ni o ẹ wá gbé mi o. Ah, Deborah kí ló ṣe ọ gangan sọrí wò ó sí rí sọrí pọ́n ti pa ọ̀dà láì sọ̀gà. yéé mọ bọ ṣe rán mọ bọ ṣe rán ọ lè kú bí o bọ kú bí kò sílẹ̀ bí o kìnì dèbúrà kìnì tó sí ọ gan ah, kìnì ẹ ma wo dèbúrà láì sẹjà àrò ẹ ma wo ẹ ma wo wo bí ìyìn lórí òkè yìí torí tẹ gorí òkè. Ah! sọ́rí bí èmi bá lò ní wèrè ọwọ́ àwọn pásọ̀ abẹ́rẹ́ àtẹ́wọ́ ni àtẹ́wọ́ ni máa fi máa mọ̀ bí o bá mọ̀ ọ́ rẹ àtẹ́wọ́ ni mo fi máa ah, dèbúrà mọ̀ ní jọ́sọ̀ kí lórí àrẹ àtẹ́wọ́ ni o máa mọ̀ bá fi mọ̀ ọ́ congratulations sir. ìyàwó yìí ti bímọ. ìyàwó yìí ti bímọ. dókítà ìjọ ṣé ọkùnrin ni àbóbìnrin. ọkùnrin láǹtì láǹtì. Ah, olúwa ṣe olúwa ṣe o praise the lord praise the oh, lord. ọ̀jẹ̀ káyé ṣe mi máa ṣàbàjẹ́. finally. ah dókítà ọ̀pẹ̀ ah ẹ wo inú mi dùn. ewo mi tú ìròyìn tú at last ayọ̀ mi kú. àsìkò tí ọlọ́run tó dé lágbára ọlọ́run òkú àdúró tí òkú àgbálẹ̀ ní gbogbo gbà God bless you God bless you God bless you. Ah! ẹ wá ìyàwó mi àtọmọ kan. àlàáfíà làwọn méjèèjì wà ah, bọ̀ ti clean up fún wọn tán màá ní kí matron wa pé ẹni lọ sí wọn. beautiful beautiful. Uh, but um, i ma celebrate a big time. doctor ilẹ̀ sọ̀rọ̀ báyìí ẹ̀rọ kẹ́kẹ́ gan-an. yeah of course. a máa pe ọlámídé àdèmà pé nice àmì yíyá wa play àbí. àwọn èèyàn yẹn ya ẹ agbára aláàgbé. ìyá máa sọ pé gbọ̀ngàn aṣọ ti gbá máa ní kutu pa eh, o. ọ̀rọ̀ tiẹ̀ sọ̀rọ̀. Eh, Bode Williams. Shalom shalom. Ogun tí Olúwa ti ṣẹ́ fún yín kò ní gbérí mọ́. Ọwọ́ agbára Ọlọ́run tó ti dá sí ọ̀rọ̀ yín kò ní fi yín sílẹ̀. Bíbélì wípé lórí gbogbo ògo ni ààbò yóò wà. The protection of the Lord shall be upon your family. Ẹ má gbàgbé omi orí òkè tí mo gbé fún yín. Ẹ máa wọ́n omi yẹn sínú ilé yín láti máa fi ya àyíká àti agbègbè yín sí mímọ́. Ẹ̀mí àìmọ́ kò ní ráàyè nínú ilé yín mọ́. Tẹ́ná bá dẹ̀ ti ní oore ọ̀fẹ́ ẹ máa bá wa pàdé lórí òkè ní gbogbo ọjọ́ tuesday ká lè jọ gbàdúrà papọ̀ it is well with you in the name of jesus my regards to your family shalom shalom. In all things, in all situations, we give. Give glory to God. Yàmà dúpẹ́ The book will be orí kọjá lórí wa àti pé bí báyìí alóyẹlẹ báyìí imagine pé irú Deborah Deborah láti mú tán bí ẹ̀jẹ̀ wa ló lè wà lẹ́yìn àti di gbogbo ohun tó ṣẹlẹ̀. òwe ni wọn èèyàn máa ń ṣọ oore ṣe ni. kí dẹ̀ nìkan tá a ṣe fún náà ojú ọ̀rẹ́ báyìí ló kà pé àáfọ̀hún ṣàwádà ló bá dìbò náà. náà fáwọn ṣe ẹ̀yẹ lórí aṣọ òṣàṣọ. Ah, ah. wọṣọ tààrà fún ẹ náà ni. oore ṣòro ṣe sí i gbà mí. ẹni ẹja dúpẹ́ lọ́wọ́ náà pé ogun ti ṣẹ́ ogun tó dẹ̀ ti ṣẹ́ yìí kò tún ní péri mọ́. kò tí ẹ̀ lè péri mọ́ kọ́lọ́ má ti fọ̀tẹ́ èèyàn hàn yàn àbùṣebùṣe. can you imagine one could not tí ẹ dúpẹ́ owó ṣe. anyway ni ọ̀nì ká tó túra lẹ̀ rárá ẹ jẹ́ ká ṣe nǹkan tó ní ká ṣe ń bolo gbé kinní. omi rèé. ẹ jẹ́ ewu bẹ̀ látẹ̀ nǹkan. ẹ o bẹ́ẹ̀ ṣe wá gbómi yẹn o mo mọ̀ pé ẹ fẹ́ wọ́n everywhere ni but mo mọ̀ wípé everything tó bá wà náà náà lè máa wọ́n mi sí. ṣé ṣé ìgbà ṣe ti ta ṣé ṣé ṣé mo. àpò sákòrò bẹ́ẹ̀ yòó. but mo mọ̀ mo tún mọ̀ wípé èmi lè máa kọ́ domi yẹn sí lára. I know you. ẹ bọ̀ tí omi àdúrà mi. ẹ but. a máa ṣe báyìí ni o mẹ́ta lọ́kàn la máa fi ṣe ní orúkọ bàbá àti ti ọmọ. <laughs> ẹ má wọ̀ mí sí mi lára o. bó ṣe wà látètè kan ṣe ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ náà ló máa rí nígbà gbogbo ayé àmì pẹ̀ o. bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ àti ẹ̀mí mímọ́ ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni ti ń da. ẹ pẹ̀lú sà ẹ sà kọ́nà bá wa ṣẹ́ kọ́nà bá wa ṣẹ́ gbogbo ogun. ara nìkan ni ó tiẹ̀ ti wá. yẹ́sà. Yes, sá mẹ́fà kúkú ẹ̀ ẹ̀wẹ̀ mi nígbà tí èsì pé mi lẹ rí náà sí tán ní èsì gbogbo ilẹ̀ ti fi wọ́n mi ní èsì sọ̀rọ̀ tí mo sọ ọ̀dà ni pé ká pọ̀ mi sínú báfù ká domi síbẹ̀ ká kó fífọ gbogbo lé ẹ nígbà ẹ wo bí lè ṣe tó báyìí àfomi wọn lé lórí ìkíni ẹ ike omi ẹyọ kan mélòó ni ó fẹ́ ká téèyàn bá ti lówó àwọn olówó wọn ìfẹ́ gbọ́ wọn ikọ̀ ọ̀rọ̀ yàn sí ọlọ́run tí bá ṣe ogun ọ̀run òkùnkùn ogun ọ̀run yóò yóò gbàkóso gbogbo omi ló wọnú etí mi wọ̀ràn wọ̀ràn láì ṣe pé bóyá èmi lẹ lẹ rí sí pé wọ́n. ọlọ́run jẹ́ kí orin yẹn jáde láti ara wa ni àwa náà kọ́ ló ọlọ́run ṣẹ́rí gbogbo nǹkan láyé yìí kò sígbà tí ẹ̀dá òkè ń rí àdánwò but àdántán ni ká máa bẹ̀rẹ̀ kọ́lọ̀ má jẹ́ ká rí ọlọ́run ní jẹ́ ká rà àmì o inú mi dùn wípé eh, ẹsẹ̀ tiẹ̀ ó ti wà òkè ó ti ń fi rìn dáadáa pa tiẹ̀ náà ó ti wà alright inú mi dùn eh, ẹ̀yin lè má wá ṣe kankan fún mi ṣẹ́rí tí ẹ bá ti dé ilé ẹ ní sọ pé ẹ tọ́jú madam àti ìkókó dáadáa ọ̀nà owó lè má gbà láti tọ́jú wọn ni pé kẹ máa ro àmàlà fún wọn lóòrèkóòrè. kò sí dábì òbá sílé kẹyìn máa fi tán fún ìwọn dáadáa bẹ́ẹ̀ sára ìdọsọ ìdọsọ ẹ ṣe lọ màá pè é níbi àti màdà ní wọn máa fi lọ sí ọgbẹni ọgbẹni sí wàdà ìṣẹ̀lẹ̀ ẹni wonderful day. tua filha.